a ń sọpẹ́ fún ọlọ́wọ́n ọba aláàánú jùlọ a ń tọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún aṣíwájú ẹ̀dá olùfẹ́ wa olùṣìpẹ̀ wa afáwa àgbà níbi wa Muhammad sallallahu alaihi wasallam ìkẹ́ ọlọ́run kọmọ bá nábi ní àtàwọn ará lè àtàwọn sọ̀hábà rẹ̀ a ń bẹ̀rẹ̀ wọn bá kó sànú àwọn náà pẹ̀lú àwọn òbí wa àtàwọn alfáwa àtàwọn ọ̀gá wa gbogbo àwa jàmáà lọ́kùnrin wa lóbìnrin lọ́mọdé àti lẹ́gbà olùmọ́sá fàánù ẹ̀yọ́ àpò láìsàn kìámà tíra tí a fi ṣe ìdánilẹ́kọ̀ọ́ láàrin mọ́gàjì ṣáì lónìí òun náà ni riyadu salihin min kalami sayyid al-mursalin ọgbà àwọn ẹni rí tí a ti máa rí ìṣò ọ̀rọ̀ báàbù wá ní ilé ìrábẹ̀rẹ̀ lónìí pẹ̀lú ọgbọ̀rọ̀ wa báàbù sunnah al ọ̀rọ̀

bí wọ́n lábẹ̀rẹ̀ ni báàbù àlàáfò àlàsọ́láàtù wíṣẹ̀ báàbù ìtàrí ìlàdìmá kírò wíṣẹ̀ wọ̀bẹ̀yàn àná òṣèlú mọ̀kẹ́dà àti àlàyé gbé súnmọ̀ tó lágbára ní àkàfàní wọ̀bẹ̀yàn wọ́pẹ̀ àtàlàyé nípa àtúntà àmàkí wíṣẹ̀ náà. عن 1132 عن علي رضي الله عنه قال الوتر ليس بحتم كالصلاة المكتوبة pé àṣìṣẹ́ الوتر pé انه وتر انه wíjìr inú sọ pé àwọn ìkàlà máa kí lẹ́ẹ̀sẹ̀ bí hàtìlì ولكن سن سن رسول الله صلى الله عليه وسلم حديث عن السنة النبي صلى الله عليه وسلم قال إن الله وفر يحب الوفر قال الله فأسوم يهدف يعصو فأوفروا يا أهل القرآن هي القرآن كما تنكر رواه أبو داود وترمذي وقال أحسن حسن إمام أبو داود وأبو داود وترمذي لم يعرف السبب حديث وان تعوذ 1132 33 عن عائشة رضي الله عنها قالت

nípa rẹ̀ alárẹ́ máa tẹ̀yẹ báyìí mọ̀ntáà wíkẹ́rà owó ilẹ̀ sáà yóò wá sí iye lọ àpọ̀ yóò wá parí wíkìrì rẹ̀ nílé ìdí àtúntà máa jẹ sáà níbi ìparí rẹ̀ mọ̀ntáà àwíkẹ́rà owó ilẹ̀ sáà tẹ̀lé àgbàlẹ́ ìpánkìrù rẹ̀ yóò wá parí níbi ìdí àtúntà máa jẹ sáà rẹ̀ bí agumẹ́rin agumẹ́rin àpọ̀ sí ẹ̀bẹ̀ حديث 1134 وعن ابن عمر رضي الله عنهما هم عبد الله بن عمر متى منه عن النبي صلى الله عليه وسلم قال اجعلوا آخر صلاتكم بالليل وكرا متفق عليه اجعلوا آخر صلاتكم بالليل وكرا يقول يهودا ما كبير نور يكون ذلك ìjọba عن أبي سعيد الخدري رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم أوتر قبل أن تصبحوا أوتروا قبل أن تصبحوا وشيء ذلك أماكن تلك الأمة أماكن تلك الأمة صباح 1139 رقم 6 عن عائشة رضي الله عنها عن النبي صلى الله عليه وسلم يصلي صلاته بالليل شلو ما كبرني عليه وهي مغتربة بين يديه وجه السوداء من السلفية عائشة رضي الله يوسف وجه أبو السلفية فإذا بقي وتر سواك كوتر سواك كوتر تبقى كوتر

عن ابن عمر رضي الله عنهما عن النبي صلى الله عليه وسلم قال تابعوا سبع ابن وتر لكن تلك يعني في أصبع رجل بلغات لا تبكي أصبع من الوتر رواه أبو داود والترمذي وقال عبد أحمد صحيح إمام أبو داود وقال إسماعيل إمام كلنا قاعدين في 1038 وعن جابر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم وصلنا جابر بن رشد البايك من خاف أن لا يقوم من, الليل من آخر الليل ويوفر أول أوله أين أنت يقول يجب تعبيره ويجب عليه يجريه ومن سمع أن يقوم آخره فيوفر آخر الليل ìmáyà ìgbà pé ó káyè òun ó ti rúkọ láti dúró kọ́yà kiri parí òru yẹn إن صلاة آخر الليل مشهودة lórí ìrúkọba tí ń gba ìparí òun ni àwọn mẹ̀lẹ́kà jẹ́rìí ọ̀gá àríkà áfẹ́lú olùsọ̀lá jùlọ ọ̀wà ògbóṣùlì ní àmì ìgbà tuntun wa. ìdí ọkọ̀ mú wa ni yóò fi wọ̀ láti lọ́rọ̀ mẹ́rin gbogbo àwọn ìgbìmọ̀ ojú wíkẹ̀ lọ ojú ọ̀nà àdá wíkẹ̀ lọ wá nílẹ̀ yóò àti wíkẹ̀ yóò àti ọ̀nà àdá ojú ìjọba ìyàfẹ́ ní máa ṣe ọ̀dá tó máa kí lẹ́jọ ọmọ àtàlù ní kí wíkẹ̀ lọ bá tilẹ̀ bá mẹ́ dáadáa yóò àti ojú ìṣẹ́ kàkà wíkẹ̀ lọ ìjọba ìjáde bá wà. Now, 2.2 باب 2.6 باب صلاة صلاة الفضل باب فضل صلاة الضحى باب نرى إخواني إنه دعاء إنه يلتا وبيان أكثرها وأكثرها وأوسطها أترى إني ما أكثرها مدري تكري في الجسوف كلا مجي ترك من الكوفي وأكثر في الجسيك فوقما من الكوفي وأعلم وتوفي لجوكي فجوكي كريني والعصر على محافظة عليها تعليم لأن كمنتو عن أبي 1139 عن أبي هريرة رضي الله عنه أنه قال عن أبي نعم 1139 عن أبي هريرة رضي الله عنه قال أوصاني خليلي بصيام ثلاثة أيام لكل شهر أني أعيوني بمعنى ìdí mọ́ fi àwọn ìdí mẹ́ta lẹ́nu oṣù tí máa ti àgbà àwọn mẹ́ta lórí every every month. ọ̀kàràkà bẹ́ẹ̀ ju àfihàn kí ẹ̀ka méjì láti gbòdò a. ọ̀nà àwọn ọ̀rọ̀ kábọ̀ àná àkọ́bọ̀ kí ni wọ́n ti ń ti fi tó sùn. wọ́n mọ̀ nítorí máa sọ bóyá máa ti di bí fi tó sùn. àkùnrin àdìgí òní kò tọ́gbà kọ́ alẹ́ yìí iná mọ̀hárì ló gbọ́dọ̀ sí wa. وإيثار قبل النوم إنما يستعمل لمن لا يفك ìṣára àbẹ̀rẹ̀ ipò ìfẹ́ ìbẹ̀rẹ̀ òru yẹ tí gbogbo ẹgbẹ́ bá ń tóka ìfowó àfojúsùn ọ̀tọ́ kó o di ní àtẹ̀parí òru wọ ìfẹ́ inú wọ́n fi kọ́ àwọn tó bá dá lójú rẹ̀ tó á kẹ́lu lẹ́yìn àfùdálù kọ́sọ́ ló parí òru yóò gidi àjùlọ. one thousand one hundred and forty عن أبي ذر الغفاري رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال وسيدنا أبو ذر الجفاري فرد ربك يشبه على كل سلام من أحدكم صدقة فاتل على قبول كذلك على وعلو بكاتا سارة فكل تسبية صدقة لو تسبية باشي صدقة وكل تحميلة صدقة gbogbo tàhàmìd àmìlá tàbá ti fẹ́ràn kàrí ọkùnlù tàhàmìlá ti sọ́dà gbogbo láyé rẹ̀ tàbá ti fẹ́ràn kàrí ọkùnlù tàbíyà ti sọ́dà gbogbo tàbíyà ẹ́ tàbí يصبح على كل سلام من أهلكم صدقة gbogbo oríyẹrí gara inú bukada sàárà tẹ̀bá jí láàrọ̀ ọkọlù tẹ̀bíyà fi sọ́dọ̀kà eh? gbogbo subhanallah ìwà ìsọ́dọ̀kà ọkọlù tẹ̀hàmìlì fi sọ́dọ̀kà gbogbo àtàà تحميد ما في صدقة وكل تعليلة صدقة مضبوطة لا إله إلا الله في صدقة وكل تكبيرة صدقة مضبوطة كل جماعة صدقة نعم وأمر بالمعروف صدقة إفعال لا لا صدقة والنهي عن المنكر صدقة كيف أبرو صدقة ويجزي مقبلين يوتي بيدي يجبهم من ذلك ركعتان يقرأ ما في الدعاء وبعد كده ركع النبي لم يقرأ أسجد بليل ركع رواه مسلم ما مسلم بن سوى lọ kí ọkà mi lẹ́kùn bù àwọn tí àdúgbò bùkátà gbogbo àwọn yòókù. one thousand one hundred forty one wọn àṣẹrẹ bí ọlọ àwọn àkàlẹ kan rọṣúlù ìsọlì yóò àrùbá àmì brazil masha allah nígbàdàn mọ̀mọ́ wa Sayyida Aisha radiyallahu anha olùṣọ́lọ́ sọ̀tẹ́lẹ̀ máa kí rẹ́kà mẹ́rin ní àpò dùhà ọ̀yà zílù màgbàdì yóò fi àti ìwẹ̀ ẹ̀rọ pọ̀lọpọ̀ tó fẹ́ rọwà ọ̀mọ́sùn. one thousand one hundred and forty two àni omi ha بنت أبي طالب أجد أنت يا نبي محمد صلى الله عليه وسلم في قتل وغلوات في قتل ستة أبي طالب بن بن علي بن فاعل فاعل صلى فخطته بنت أبي طالب رضي الله عنها كانت ذهبت إلى رسول الله صلى الله عليه وسلم يوم فتح nígbà tí mo lọ bá rẹ̀ sọ́rọ̀ nígbà àtẹ́gùn mọ́kà ọ̀dọ́ tí mo فلما فرق من قبل صلى ثمانية ركعات ثم ضواوت أخواتي ركع نجو أصلها وذاك الدعاء رقصها متفق عليه وهذا مختصر لفظ إلى روايات روايات مسلم إذا ذكر النوع كرواية إمام مسلم 2207 باب 207 باب 207 باب باب تجويد صلاة الدعاء من الارتفاع باب الكفر الليل كثير وطلبة يوم طلبة يوم جواب جائزة تجويد جائزة جائزة مباح وتلك أولي وما أولي إشراف الله يقول الدعاء يودي باب تجويد صلاة الدعاء من الارتفاع إذا رسمت إلا زوالها وأفضل أن تصلي عند احتداد الحر وارتفاع الضحى باب تدوين صلاة الضحى من ارتفاع الشمس باب تبتدي جائز بكاتي صلاة الضحى سوف تيوم إلا زوالها تيوم في ركعة ولا أفضل أبدا ذلك أن تصلي عند استداد الرسول مبقى هنا كيما أوديوا فبي أظن ما تصلي عند استداد حر وارتفاع الدعاء في يالك هذه مبيع مبقى لا تنجي لا أوديوا 1143 وارد الثلاثة kọ̀ọ̀ká kí o àsìkò èrò àyíká ní ọ̀rọ̀ yẹn ṣé o kí lè gẹ̀ẹ́sì yìí bí abẹ́lé ìlú rẹ̀ ní ìlọ́dún ní ìlọ́dún ìgbà ẹ̀ nínú ọlọ́run fi ń ṣòro wọn ó di ọ̀sán zóòlù ní ẹ̀pá tí ó ń gbà tó zọ ní kò àwọn tó àkàkẹ́ sí yọ àwọn tó bá tó yà tàbí wọ́n kàtàkọ̀ ẹ̀ èyí tó bá mú ọ̀dọ̀ fún bàbá kàtà rẹ̀ bàbá kàtà rẹ̀ ìwọ̀n ẹ̀kẹ́ sí wọn ara kọ́dà ìlú ìjẹ̀rẹ̀ ìjẹ̀rẹ̀ ìjọ̀rọ̀ fún láti ó di ó di one thousand one hundred forty three عن زيد بن أركم رضي الله عنه أنه رأى قوما يصلون من الدعاء ثم زيد بن أركم والمؤمنون يمكنهم الدعاء وقال أما لقد علموا أن الصلاة غير عام الساعة àkọ́kọ́ mọ̀ ọgbọ́n mọ̀ pé àkùnú bá jẹ́ àfihàn bí dàbí lọ ìyá rasulọ́lá ìtẹ̀lẹ̀tẹ̀lẹ̀ sọ́lá قال صلاة الأولين إن ترمض في سؤال رواه ترمض الآية بفعل الساعة ومين بالضم وغيان الشدة وغيان وكان يقول صلاة الأولين أي يروى وتوان توبة أي يروى أولين وحين ترمت الفتو بقطعي ودي فتو بقطعي يعني تو بقونا كان ودي سسار ودي رواه مسلم ترمت الفسار بمستطع التاء ترم والميم الميم بالدار عفوا بالدار مضى ترمد كرم او ترمد ودي زاد له جمع ويعني شدة الحق لو يقبل كان أديرا وفصال الجمع في السين وهو صغير من الحج فتيع ومديع هم شرين وان تتوانا الحج باب تتوانا الحج باب أصل على صلاة تحت المسجد بركعتين باب ìṣùgbọ́n ayé ìlọ́ni máa kí ẹ̀yẹ ti lọ́dẹ ìrọ́kà méjì ọ̀kàrà àtòjòlóṣù kàbùlá ọmọ sábtì sọ́ọ̀lì ìrọ̀kà àbẹ́ni ayé wọ́pì lákàlá gbogbo ayé àwọn ọmọ kúrò ní ẹjọ́ kókó lókè ọwọ́ ní máa ti dókòó náà gbogbo àti ara àkúrò gbogbo àtúbà máa ti òkè ìrọ̀kà àbẹ́ni ìrọ̀kà àtàyè ti lọ́dẹ سواء صلى ركعتين بنية التأييد مجد أو صلاة الفريضة أو سنة راتبة أو غيرها ولو ما فيه إلا يخلص لا تبالي الله وما في هو كي أقاتل كبير وفي ذات المجد أبي أو ما فيه هو كبير يمكنه وفي يمكنه تعالى وفي وفي مرضى كبير يمكنه وفي وفي سواء صلى ركعتين بنية التحية فضل دايته أو صلاة الفريضة ولا لوكين أو سنة الراتب أمير راتب أمير بلقتات في ركعة بفوز وعبيدات فوعبت وغير عبيدة ديره 1144 وعن أبي قتادة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم هو سيدنا أبي قتادة هوني بشرط ما إذا دخل أحدكم المسجد هذه كلمة وما في فلا يجلس حتى يصلي ركعة فجقوا وقتك ركعة واتفقوا على اللغة àwọn kan bẹ gbogbo ìyẹ́lì inú ẹ̀ ni àkàtà ń fìdí kó bá yẹ lọ́wọ́ bẹ̀ ìyẹ́lì ìfẹ́ àti yọkà àlẹ́bí Muhammad láwọn ọ̀sán àbá wọn ti di ogun bọ̀ wọ́n á gbé àyíkẹ́ tó ti lè gbèsè ilé àpò àárín àwọn òkú láyé ọ̀rẹ́jà ti ń gbà wọ́n bẹ́ẹ̀ ti lè ọ̀rẹ́ ìlú ìlú wa tí ó fi rẹ̀ wá ń ká kú sí wàhálà lára náà lára bẹ̀rẹ̀ ìrìnà wọn títí tí ẹ̀yìn rántí bá títí wọ́n gbà fún wọn ìrírí ẹ̀ fún wa sí wọn yàtọ̀ ìrírí ẹ̀ bọ́ọ̀ fẹ́ fún ọmọ ẹ̀rọ àti wọn gbogbo àwọn sọ ábàtà ní gbogbo wọn sọ nígbà tí òru yọ sí àwọn là òòrùn láti wọn gbà tó gbọ́ orí kí wọn pọ̀ lórí ní àádọ́rù wá rí wá àpò

síwájú ìdílé rẹ̀ pẹ̀lú ọmọ ọmọ ẹgbẹ́ kábíyà pẹ̀lú rẹ̀ ní kẹrẹkẹrẹ. ó yà rà láàbí ló máa lọ wọ́lọ́ kárí ẹ̀kárí ọ̀ wọ́lọ́ àǹkárá mọ̀ kẹrọ wọ́lọ́ kárí bá káàbí bọ́ náà wọ́lọ́ ìṣẹ́jẹ́ mùsẹ̀tìdó náà ẹgbẹ́ ọ̀gbìn ó kọ́ alẹ́kọ̀ọ́ أولي النبي إني لا أنسى ولكن أنسي لأسنى إني لا أنسى يجبي ولكن أنسي مو ما أنسى من لدي إني بقول بعد السنة في أني بقول في شو في شو كذي يقول أو تعرف بيقول أنت ما كنت أولي وا خريج تبين لك يجي أعوم وجنبه يجي أكمل أقول آه ọba tí rí iná mẹ́rin máa ṣe sùúrù ó fi yára rẹ̀ níbi ìdáhùn àti ká máa fi rí iná mú nígbà tí wọ́n kẹ́ ní ìmáàmù ń tó máa sọ ọdún tó ti sùúrù ní ìmáàmù wọ̀ ní wọ́n tà ah! ọ̀hún jẹ́nẹ́bà yọ wọ̀ ní lọ́kọ̀ ní jẹ́nẹ́bà rẹ̀ kó gbé ó di ọ̀ máa bí lu pé lórí àjọ máa sọ ó di ó lè rí wọlá ọ̀ عن جابر رضي الله عنه أتيت النبي صلى الله عليه وسلم وابن كذا هو ما وهو في المسجد فقال صل ركعتين ركعتين متفق عليه البخاري ومسلم رحمه 2009 2009 عفوا أبيه باب جزر باب استباب ركعتين بعد الوضوء أبو سدو باب كما ركع من الوضوء 1046 أبي هريرة أبي رضي الله عنه ثم سيدنا أبي هريرة مدعي أن الرسول صلى الله عليه وسلم قال لبلال شلون تقول ابن بلال يا بلال أتسني بأرجى عملي أن يزدهو في الصلاة في الإسلام إن شاء الله سلام جوا صمم تتو تتو سوري لأني فإني سميته تقى أبي تقى ما عليك بين يدي ثم بطي فتعالى إرو وجد وجد وسلم قال ما علمت عملا أرسى عندي من أني لم أتسحر ظهورا ظهورا في ساعة من الليل أو نهار إلا صليت بذلك الظهور ما كتب لي أن أصلي الله أكبر mi jẹ́ kàtìmọ̀ sí fún un ní ìlú tí ó lè fà á ni pé òru ní ọ̀fẹ́ ní bátàlù aláàbọ̀ wọn ti àti ìdìbò báyọ̀ mẹ́rù olùsí méjì àyẹ̀wò olùsí méjì ọ̀ ìfẹ́rẹ́ ìlà rí ni pé argo indi min anni lam ọ̀sà ọ̀sà ní onísàlọ̀lá tó ó ra ní fi sáà àti ìyàlẹ̀ lóru ni àwọn ìhàmọ́ ìlà sọ̀lá ètò ìdílé àlẹ́kà tó ó rọ̀ àti kí n torí àlọ́ aláyẹ̀ kí n kí òun na kutiba li jumalo baro mo an usalli muttafaq wa hadha lafz bukhari taqu ay bil qaf tafu bil difa saw bil nahl sanam bil yu bata wa laqad mun ala al ardi wallahu a'lam a'lam qulu qaruni ma imma jiro sọ̀látò lójú ẹ tó ti kí ojúlóòrùn ti ìrànlọ́sọ̀lá wà almost wúwá um, fi gbogbo gbà lẹ́yìn ìgbà tó bá parí nígbà tó bá ti rìn àpẹ sábà máa ń sálọ àyàfi tí a máa ń láni ẹkún ìrìn. wọ́n súnmọ́ tó rọ̀dọ̀. tó ti jẹ́ pé bàtítà tó ṣe àtàjà ló ti wọ́n la fẹ́ ṣe pẹ̀lú. onídìí ni onídìí yẹn ó tẹ̀lé ọ̀rọ̀ bìlá ní ayé sáà. ó di wà wallahu ta'ala àwọn bá lè ṣe tẹ̀rẹ̀tìbẹ̀ tí ó pé kò ní máa kí gbà ẹ̀ káàdì sọ pé oníkùn máa jẹ́ ìparí ìròyìn ọ̀bádájú orin àwọn ti yẹn ọ̀bádájú wallahu ta'ala wa alaikum mọ́kì lálẹ́ irú ìgbà àwọn èkú tìr láti kí mẹ́jọ áfilẹ̀ ẹgbẹ́ ajílò gbára ẹ̀kọ́ rẹ̀ kìtì kó kìsì ẹjọ́ àti kìtì kó kí mẹ́ta mẹ́ta wítìrì ọ parí nù ní tí ò le àbẹ̀rẹ̀ kò lè tó wà bá ọ̀pọ̀lọpọ̀ ọmọ mi ọ̀pọ̀lọpọ̀ ọmọ ní ọ̀pọ̀lọpọ̀ ń tọ́lọ̀ ń ṣe fáwà ní rọrùn ní ìsìn ọlọ́run bá kọ́ wá sára ṣe kà mọ́ àbúkà gómìnà sáré tàbí nǹkan ìyá mi sọ̀rọ̀ yìí tẹ́lẹ̀ ilé mara làwọn ti ké mara ń ké fún wa ní ẹbí ẹ̀mẹ̀ tàbí mímọ́ láti bẹ̀rẹ̀ dókù tí mara náà bá sí ní bàbá kan bẹ ní àyàpó mi ṣe àyè máa ké fún wa àwọn lẹ́yìn náà ọ̀pọ̀lọpọ̀ tíra àwọn yìí kéè lójó nílẹ̀ pàṣẹ lẹ́nu mọ́ṣáláṣí alùsọ̀gbọ́lẹ́sì fi kẹrọ ń tẹ́síwájú. ọlọ́run kò forí bàbá olóhùn yọ ọlọ́bàá àtàmọ́lẹ̀ bàbá yẹn nínú àwọn ọ̀bá tó dáa ní ọmọ sí wà níbi òkú àwọn bàbá ẹ̀tàdìdì tó wá ní mo á sọ̀rọ̀ kan pé àwọn tó ní òkú máa wú ìdàgbọ́mọ́ yàrá rẹ̀ tí mo á mọ̀rọ̀ sí ní Jábìr Abdullahi bàbá Jábìr wà rárá ni àmì ìgbòlò lọ́rọ̀ ìwà lọ́wọ́ nù ríádù sọ̀rìhìn lọ́wọ́ nù ríádù sọ̀rìhìn ni báàbù karamatul awliya níwájú díẹ̀ ní àtàrí níbẹ̀ ọ̀rọ̀ tí mo wí bíi tọ́wà ní lọ́wọ́ nù ríádù sọ̀rìhìn báàbù karamatul awliya ẹgbà wálé mo lè ní tíra ìtọ́pọ̀ ń gbà yìí mo kó wá ọ̀tí àbí àwọn fún mi lọ́fẹ̀ẹ́ ẹ̀rì kí wọ́n sì lè hu jáde ẹ̀rì rárá síra rẹ̀ pé síra ẹ̀sì tẹ́lẹ̀ gáàbù yẹn gẹ̀mọ́ gbọ́dọ̀ bá ń kàrọ̀ mọ́ àbá wọ̀lá ìbò ṣe wí gan ló ti wà ń bẹ̀ ọ̀nà mo mú wá fún ẹgbẹ́ kí n wà ń gbà ti ní ìwé lẹ́mọ̀ ní à wọ́n dá ní ẹ̀kọ́ làbá mú wọ́n yọ gbà lọ́wọ́ rẹ̀ ọwọ́ di wa ó lè rí mi wọ̀lá òtà ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin inú tí mọ́là ń ṣe tó fi gbà wá lù yẹn tí àti ẹ̀bá kílò nìkan bẹ́ẹ̀ kílò lálẹ́ mọ́là bá kílò náà gbogbo tí wàá rẹ̀ máa kí ọ̀pọ̀lọpọ̀ tí wàá rẹ̀ máa tọ́jú parí ẹ̀tùbù sílà mi omi ẹ̀ tó rí pìtẹ́ láàrin mọ́tò sí iṣẹ́ àìná rẹ̀ àwọn òdi yé ìgbà mi àmà kí iṣẹ́ ara wù mẹ́sà bó lè lọ mi àfa bàbá kan bẹ bàbá kakúrì kí n jẹ afá ìlọrin ọtí ọbẹ àdókà òun ló lè bí ẹ báyìí ó lè gan bí ìdìbò mọ́là ni máa là ń fẹ́ ọkọ̀ tí wọ́n táwọn èèyàn ń gbèrú kó ṣe ń jù àbẹ́rẹ́ lọ́wọ́ ó kà gbé ìrò ni kò ní gbà yàn lọ́rọ̀ àwọn èèyàn gbinú wọn là ọkà rẹ̀ rìn òun ti ní síkà mọ́tò mọ́tò rẹ̀ níbẹ̀ yìí yóò kà gbèrú ni yóò kà pinnu ni kó rí eyín ó ti kàkúrì máa ti wá mẹ́tẹ̀ẹ́ráìtì olùdásíkè wọn lọ́wọ́ náà wọ́n ní ìsìn wọ́n lè bẹ̀rẹ̀ wọ́n gbọ́n ká wọ́n kàfíra àgbáyé wọ́n di wọ́n sí irú bàbá tó wà ní brọ́dà tó wà ní bàtílógó bàtílógó jùmọ́ àti mọ̀sítọ́ ọ̀nà kó náà máa ka Buhari máa ti ibi eh, ìhìrà mi mọ́ọ̀sì tó wà mẹ́rin náà mọ̀ sí káàkiri àwọn àríkẹ́ ẹ̀yìn tẹ́ ìka bùkárí tẹ́ ìka ọ̀hún àti ìsìtò jẹ́ sọ nínú ìǹkẹ́ ẹgbẹ́ lọ́wọ́ yìí ìbúlẹ̀ ti wá rí àmọ́ ìdí wọ́n sọ fún mi pé òun tó máa jẹ́ fẹ́ sọ wúrì máa jáde ní máa tó wà ní ọ̀rọ̀ alámàrí yẹn ọlọ́mọ fi yé náà ni wọ́n náà bá kó fi yé wa àgbọ́yé mọ́ni yuridillahu bihi al-khayra yufaqqihhu fid-din ó di wa ọlọ́run tó fẹ́ fẹ́yìn lálẹ́ ní òfin àgbọ́yé àgbọ́yé ẹ̀sìn wa very very important gba dókítà tó tẹ̀kú mẹ́ta dókítà bàbà ìlọsí wa pé fíkìl hadith ọ̀nà ọkọ̀ wa ní fíkìl hadith masters ni onírin sọ́wọ́ ẹ̀dá ni fíkìl hadith wa very very important wọ́n lè lóko ọ̀pọ̀lọpọ̀ ọdún kéré ní kápẹ́rẹ́ lọ́kọ̀ àmọ́ kò yé wọn kò gbàgbọ́ yé àbíyèsí ó ní nfàn bàbá tó kọ́ kọ́ ní kíkọ́ àbíyèsí náà náà it's not àkéésì eh, registered lecture ni àbá yẹn máa tókó wá ni wọ́n á tókó báyìí lecture lecture bá ń fi lọ yóò withdraw fún mi yóò kọ́ yóò kọ́ wọn yóò kọ́ wọn tiẹ̀ náà lecture rẹ̀ tó wà máa continue ó di wa ó ṣe rí nìyẹn.